ìfẹ́ ìtọ́lọ́mba ní inú síra ẹ̀kọ́ dé mọ́tò ìsáábà fún ẹgbẹ́ náà lè dé àlùkòràwá ni. رحمه الله تعالى ibi tá a ti máa tẹ̀síwájú oní ìrísí àlìmọ́ òṣèṣọ́ pé wà á náà ń bá wà á tàbára pa tààlà èjì olóhùn ìyá mi. ọlọ́run ọba àlejò ọlá yóò wà lọ́jọ́ gbọ́dọ̀ àkìyá mi ọlọ́run ló wà á. gbólóhùn yẹn lásán ó gba àlàyé tó pọ̀ yẹ̀jì yọ̀n ẹ̀jì olóhùn tabaraka wa ta'ala. يوم القيامة أي أبا بلد وأن الله تعالى تبارك وتعالى يجيء يوم القيامة ọlọ́run ló wà lọ́jọ́ bí nàìjíríà a sọ pé ló sí gbogbo àwọn ẹ̀sìn mọ̀ òun ẹni pé irú ọ̀rọ̀ báyìí àáfin ilẹ̀ ṣe wá nù ewúrẹ́kẹ́ nínú ìròyìn ọlọ́run alimọ̀jí nínú àwọn ìròyìn ọlọ́run wọn táwọn ń pín lóyún lóríṣiríṣi lẹ́yìn àwọn ilé ìfọ́ọ̀mù sí àṣefàtò ìfẹ̀ẹ́lẹ́yà àṣefàtò àìfẹ̀ẹ́lẹ́yà tọ́nà ọmọ ń nígbà tó bá fẹ́ àwọn àṣefàtò àtìyà ìkànnì ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ náà ní ojú náà lẹ́sẹ̀ ìwọ́n àṣefàtò àìfẹ̀ẹ́lẹ́yà ìjọ́lọ́mọ ń ṣe ìpínlẹ̀ rẹ̀ fífa kan lẹ̀ ní tọ́lọ́mù tó wà máa ṣe nígbà tó bá wù ú rẹ̀ ní irú rẹ̀ ní wíwá ọlọ́run irú rẹ̀ ní nùsùlùmá sísọ̀kalẹ̀ ọlọ́run ìní sọ̀kalẹ̀ irú rẹ̀ ní ọlọ́run wà gádùbà láàlẹ́ bíbínú ọlọ́run ẹ́ lọ́dí aláàánú yíyọ́nú ọlọ́run gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ láti ní àṣìfàtì ìfẹ́ níyà ìkànnà wà nínú rẹ̀ ọlọ́run bó wà lọ́jọ́ gbẹ̀gbà kìí nínú suratul fajr ọlọ́run wà já àrọ́kùn káwà lọ́lákù sọ́fà sọ́fà ibùdó ti múrò yìí ní ẹjọ́ pé a ní ìpìkẹta lóyún ọlọ́run nínú àfẹ́rẹ́ àríkún ẹ̀sẹ̀ ọ̀dẹ̀mọ́ a àyàkáfẹ́ àyà àbíkálẹ̀ rí fún ẹ̀rí mọ̀jíwù rẹ̀ ọlọ́run bó wà yóò wà kí kọ́tàn ọlọ́run bó wà ṣùgbọ́n kó o ní ó ṣe wá ṣé yóò gun nǹkan ni ṣé yóò fò ni ṣé yóò rìn ni ìyẹn ni àlejò ni àlejò ṣùgbọ́n ọlọ́run wa èrò ètò rẹ̀ fúnra rẹ̀ àlùmọ̀dí wíwá alẹ́ gbọ́dọ̀ fi lẹ̀. àwọn tó yẹ pé ní wọ́n ò pé alọ́wọ́ fi inú báyìí rinlẹ̀ fọ́lọ́hún láti máa fi wẹ́dà àwọn wà fi tààwé ìlú gẹ́gẹ́ àwọn àlìmọ̀ wọ́n ti tààwé ìlú ẹ gẹ́gẹ́ àwọn àṣà ìrọ̀ àni àtàbálọ́lọ́ ọgbó wa ní máa pọ̀ ní máa rí bọ̀nà àti wẹ́dà nù wọ́n wà á wọ́n níbi tán pé ọlọ́run kan lo àdàpè ọ̀rọ̀ fún wa ní ọlọ́run gẹ́gẹ́ orílẹ̀ ní òní wa. tó bá bá tó àríwó náà tó wá ní ìtẹ̀kẹ́ nínú ilmu ìbàlágà táàkì ìjáàbí alhàbí ìjáàbí alhàbí anúbàbò ìjáàbí almusawat alẹ́finab mẹ́tẹ̀ẹ̀ta wọn máa ń kọ́ ọjọ́ tábẹ́ẹ̀bì kan náà wọ́n ní ìjáàbí pé ká sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ yẹn pọ̀ bọ̀tí abẹ́gbé wá lọ́dọ̀ tó yẹ sókí alùmùsàwá tó pé bọ́rọ̀ ti gbà náà la sọ ètò fi tẹ̀lé la gbé fún alèsì náà bìí pé ọ̀rọ̀ tó pọ̀ ká tó wá di kí ni wá fẹ́ lójú ìjáde ká ṣe sókí alùmùsàwá tó yẹ pé gbọ́sí déédéé ọ̀rọ̀ bọ́rọ̀ ti déédéé náà nígbà tí sọ alèsì náà bìí kí àtúfẹ́ fàgbéjì wọ́n máa ní ìjáàsì ló ló ṣẹlẹ̀ bí ìjáàsì ló ṣẹlẹ̀ láti inú ìjáàsì ká sọ̀rọ̀ sókè nínú ọ̀nà ìfẹ́lọ́gbà ni pé ká ìgbòmí ká òmí ìjọ̀rọ̀ káyẹ káyẹ tí mo tó wà ń bẹ́ ẹni tí wọ́n tọ́lọ́ máa sọ̀rọ̀ àlejò ọlọ́fà tó bá débi kan tó lè gbé lọ níwájú àbí ẹwù tó mú sáǹsì ìgbàtọ́lọ́ bá sọ̀rọ̀ ìpàdé ọlọ́run alọ́run bá rága ṣùgbà ìgbà tó dàgbà ìwò ti dàgbà ti kọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú àwọn ìjáàjì àwọn ní ìjáàjì yẹn náà lẹ́lò bí àjá rọ̀ bóka fọ́rọ̀ lè fi sókí ni kọ́lọ́n kẹ́kọ́ ló wà tó wá ní ó wà ibi tó ń dùn ádámù ara wọn nìyẹn ló ní àjá àmúrò rọ̀ bí ká àṣẹ ọlọ́wọ́ wà ń jọ náà ìgbéyà èèyàn kó jọ ìdáǹgbẹ̀ ní ẹ̀jẹ̀ mọ́ ní wọ́n lẹ́gbẹ̀rẹ̀ àwọn òpin ilé ẹ̀kọ́ wà ń bẹ̀rù ká ọlọ́run gẹ́gẹ́ òní wá ṣùgbọ́n náà ìjáàbù ti ìjáàbù ti ha lára ìjáàbù tẹ̀lé pé ra bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè káfà àwọn ìkẹrẹ́ kẹtìkà yóò ti gbọ́ yé wọ́n wà ní irú ẹ̀ ló ṣẹlẹ̀ bí ẹni tó ti pa àwọn kẹkẹrẹ kára kápá pé wàjá lẹ́nu wọn ni àti ọlọ́run wà dọ̀rọ̀ pẹ̀lú mọ́láka sọ́fà sọ́fà tọ́mọ̀lẹ́kọ̀ọ́ ti fi wọ́n wọ́n ṣùgbọ́n ọlọ́run gẹ́gẹ́ bó ló wà àṣẹ rẹ̀ níwà eléyìí tí wọ́n fi jẹ̀mọ́ àmì ìgbàlọ́ ọ̀rọ̀ torí pé àwọn sọ̀hábà àwọn tánàbì fi sáyé ó gbàtáyà yìí kọ̀ kalẹ̀ àbí báyìí ní sọ àwọn àdíjì tó ní ṣe pẹ̀lú ọpọlọ àti ìròyìn ọlọ́run ààrí kan náà sàábà kọmọ béèrè pé bó lọ lóhun ṣe wá a sì rí àwọn tàfàṣìlẹ̀ sọ̀hábà akọ́tẹ̀ sí ìlànà ìgbà tó wáyé tàfàṣìlẹ̀ sọ̀hábà inú àbá tàtàrà mi wọn túbà wọn kódà ọ̀pọ̀lọpọ̀ béèrè ìlànà ìgbà sábà máa ń béèrè kí ṣùgbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú ròyìn ọlọ́run àti àwọn ọkọ̀ rẹ̀ ẹ̀rìgbà ìgbàbà àti pẹ́pẹ́pẹ́ ọlọ́run ọmọ sọ̀kalẹ̀ ọlọ́run àlẹ́gbẹ́ olóògbé sọ̀kalẹ̀ ẹ̀rìgbà àìrínú béèrè lọ ó bẹ̀ pé àti wọ́n wà sí fat bó ṣe wà náà làwọn gba ìtumọ̀ rẹ̀ láìwádìí àdìsẹ́ tó wádìí ọ̀rọ̀ mi ìgbè pẹ̀lọ́rọ̀ mi ìlọ́rọ̀ aláàbí pẹ̀lọ́rọ̀ tẹ́lifálẹ́bí sọ fún mi kódà ọ̀rọ̀ àti ìròyìn ẹ̀ ààrí iṣẹ́ tí ń bèèrè kí ọlọ́run ọlọ́run ní ògbín náà kẹ́bọ̀ ní kí wọ́n ń bínú bó ní kí wọ́n ń sọ̀kalẹ̀ bó ní yóò ti wá lọ́jọ́ gbé dàbí kíá ààrí ayẹyẹ àkéde àwọn sálàfù wa náà ni pé tó bá ti kan ìròyìn ọlọ́run kí ni wọ́n ṣe àtọ̀rọ̀ àrùn àkọ́kọ́ sáà mọ̀túmọ̀ rẹ̀ àbámọ̀túmọ̀ ẹ́ àmọ̀túmọ̀ pọ́ìntì mi tún ni o a mọ̀ túnmẹ̀ ìwẹ́kẹ́lá àmọ̀ bó ṣe rí ibi tẹ́ ìfẹ́ tó kóra lórí ẹ̀ tó wá kọjá là wọ́n ní àti túnmọ́ ó àti bó ṣe rí fct sọ́dọ̀ ọlọ́run agbẹ́tìbálẹ̀ pé ní pàjá arọ́bùka ó ní ọ̀lá ọlámù ọlọ́run mo tó ni làmù ìyẹn ló fà kan rí èdè láti ilẹ̀ ìlú àti ẹ̀rọ ìsọ́lá nígbà tí àpẹẹrẹ tí wọ́n dá tọ̀ríkọ̀ ìgbàlù sí nílẹ̀ ọ̀ṣọ́rọ̀lá tààlà àárọ̀ ìgbàlẹ̀ ẹ̀ka àgbàwẹ́ ní adìẹ ìṣòmí tàbí àbí nígbà tó sàlàyé àkídà alùsùnmọ̀ oníkẹ̀sì ní ìdùnnà àkídà àwọn níbi àtúnwà ti fata àbáta ara ẹ̀yìn kẹfì ìdùn ní káàkiri bí ẹ̀sìn lọ́dọ̀ lọ àwọn tó wà ní alùsùnmọ̀ ìyàlàmúnẹ̀lìmọ̀ á ní wọ́n wọ́n mọ̀ túnmọ̀ wà ní ọmọ yóò fa wùdú ní alìkìrìsìyà gbọ́bí nǹkan yẹn tẹ́lí gẹ́gẹ́ ní ọmọ bí ti sọ́dọ̀ lọ. so ọba ní ọlọ́run owó wà bí ọba ìgbé lọ ẹ̀kú ní báyà kùnà ní ìlú ní ẹni bàbá náà fi sọ pé wà á nà láta tàbárùkọ èjì ìyá wọ mi tó bá ọ̀rọ̀ lọ pé wà já á ọ̀bùkà. kẹ́nìkan nígbà tí alọ́lọ́wọ́ wà ní oníṣìwá wá ní oníṣìwá ti rẹ̀ ní àti ìrìtọ́wọ́ kí làwọn sọ àmọ̀lẹ́ni àmọ̀lẹ́ni tàbá láàgbọ̀ bí ìṣèwà gẹ̀rẹ̀ ìyẹn ní wọ́n jẹ́ mọ́ ẹni tó bá lọ fún mọ̀ oúnjẹ rẹ̀ pé ìtumọ̀ pé olódìí látẹ̀lẹ́ yóò máa jẹ́ pé mo ní hárí ẹni tó ti yẹ gẹ̀rẹ̀ ojú ọ̀nà tó tọ́ lórí gbogbo àwọn tó padà dé tí wọ́n ń gbégbé ìtọ́lọ́mbà lérò ọlọ́gbẹ̀gbẹ̀ níwá sẹ́ńtírì alákọ̀ọ́kọ́ tán 100 years ààrírú àfídà yẹn kẹ́sìlú lẹ́ẹ̀kejì lọ́wọ́ bẹ̀rẹ̀ náà làwọn jàmíyà iná kọ́kọ́ kọrin yẹn sáyé káwọn àlùmọ̀tẹ́sí àtọ́wà gbà á. ara pìtínà wọn tó dá lẹ́nu mọ́ muhammadu bó ti pè ara agbọ́dọ̀ tó lé e lọ́rùn ní kùránì kéde ọ̀rọ̀ náà kẹ̀yìn rẹ̀ dá lọ́sẹ̀ yí gbogbo ìròyìn lọ́gbà yẹn. sọ bá yóò wà lóṣù tó ń di àlùkìyàmù wíwá rẹ̀ yẹn agbọ́dọ̀ tó gbàgbọ́ jọ sí bó ló ṣe wá ní ìlànà pé amúrú gẹ̀gẹ́ yìí tó pamọ́ sí wa ní. ìkan tó ti pamọ́ tẹ́lẹ̀ ọlọ́run ní àmọ́ sọ pé kódà ká sí ilẹ̀ fọ́lọ́run ẹ́ táwọn ọmọ òṣèlú ti gẹ̀rẹ̀ yẹn gẹ̀rẹ̀ ní túmọ̀ pẹ́ ní eré ni wá bàtọ́ ọ̀rọ̀ ìrọ̀rùn mi lórí àlẹ́dínà yóò fi inú ní ìrẹ̀gẹ́ ibi àwọn tó ń gba ọ̀pọ̀ ó dàgbọ́ ní wọn nínú ọ̀pọ̀ wàlúmọ́lá kò sọ fáwọn sọ fà àbóòtí ẹ̀yí tí kúrò àìsí pé ìwà lẹ́nu ẹgbẹ́ wa nígbà tọ́lọ́ ń bá wá yẹn ẹ̀mọ̀lẹ́gbẹ́ wa lórí sọ́ọ̀sì ọjọ́ ńlá ní ọjọ́ yìí àwọn mọ̀lẹ́ka wà lórí sọ́ọ̀sì ní kálukú wà tí ó dùn wámúwámú àtọ̀fọ́ àmọ̀lẹ́ka ní àmọ́ tó sọ́ọ̀sì náà láyé àníbi àwọn àsọ̀tẹ́ alàtẹ̀sọ̀ fóònù kámẹ́rà تسوف الملائكة عند ربهم يتمون الصف الأول الأول ẹni tó ní orí ìrùn náà mẹ́lẹ́kà náà ṣe ń tó ẹgbẹ́ wọn tó wọn wọn wọn bá kó tó kó tó bẹ̀rẹ̀ ní àwọn mẹ́lẹ́kà ìmọ̀ ń tó wọn wá tó lọ́wọ́ ẹgbẹ́ ìgbà kìíyàmọ́ lè árídì lè ọmọ mi ìtọ́lọ́run fi wá sọ mẹ́lẹ́kà fi tò ní pé ọlọ́run fẹ́ máa wá lé gbogbo ìjọpọ̀ kan á máa kún wa wá á máa kó jọpọ̀ kan wá gbogbo ìrẹ̀lẹ́dọ̀ wá láyé á máa kún wa wá ìjọ nóòbì ni ìjọ sọ́ọ̀lì òní arúgbó arúgbó nìkan dìsílẹ̀ nǹkan àwọn ilé gbogbo wọn. àwọn ọlọ́run sọ́láṣùlì káàfì ọ̀rọ̀ ni wà ó lè dú mọ̀jú lọ́lọ́run wà ó lè dú àlàárọ̀ gbé kan sọ́fà gbogbo lẹ́kọ̀ọ́ wá bára ti àrídùn wọn sọ́wà lórí ọkàn ìjọpọ̀ kan àkọ́díjí tù mú ná ọlọ́ni ẹ̀ tí wá bá a báyìí àmọ́ ọ̀làkùnlẹ́kùn awọ àlàmọ̀pọ̀ tó bá ti dá ilá púpọ̀ ìjọpọ̀ kan láti àwọn àdìsílẹ̀ nínú fúlàní lùsàtò òwú ọlọ́dún àmì azìlámú ìrẹ́ tí yà aláwòtí tó mímọ̀ ní fúlàrọ̀ àìlàmọ́ ìkàzìbà ẹni tí ń parọ́ ọlọ́ ẹni tí ń parọ́ mọ́yìn aláwòtí ẹni tí wàá bá ti ọmọ lórí ti ó tó wá bá lórí ti ọlọ́run pátápátá gbá ìyẹn náà ló ṣàfihàn pé a gbọ́dọ̀ ṣọ́ra àtàwọn ń dábọ́dọ̀ ẹ̀kọ́ àbá àtàwọn ń lọ́wọ́ wa ìtọ́nà ọ̀gá sọ tá a bá sọ ìyẹn parọ́ mọ́lọ́mù الإمام ابن قيم الجوزية رحمة الله عليه أن ترى كترى سوى قيم من قريب قيم ترى من الذي هو قيم هو قيم jálánì méjì ni kí ló kọ́ lọ ni ìlànà lè mọ̀ wá kí ẹ̀yìn àbí ìlànà ló pe ní àlám ọ̀dọ́rọ̀ pe ní ìlànà ló pọ̀ jù ìlànà lè mọ̀ wá kí ẹ̀yìn àwọn rọ́bì làálàmì kí ló kọ́ yìí wọ́n ló kọ́ lẹ́nu sàlẹ̀ ẹ̀rọ fún àwọn àbúwá kí lọ́wọ́ yẹn ti tàwọ̀ kí kílíyẹn ní ọ̀sán ẹgbẹ́ eléyìí alẹ́kàrẹ́ ọ̀fún àwọn àlùmọ̀wà tìhìn àwọn sánsẹ̀ àrọ́bìlà alamin fọlọ́wọ́ba adéṣà ìfọlọ́ afáàní o àbọ̀lọ̀ ya pẹ̀lú mo fọwọ́ sí àbọ̀lọ̀ sí ọtí nù àbọ̀lọ̀ ní ìdá àwọn aṣọ inú síra àti ní ti pẹ̀lú ọṣẹ àṣẹrí àti kékeré ní agbára gbogbo àgbàdo yẹ kí èèyàn mọ̀ ẹ̀tún mọ̀ dá sí ìkẹ́bẹ́ ìwọ̀sùn àtàkùn ìdẹ́gbẹ̀mọ̀ dá fọ́rọ̀ ẹ̀sùn torí pé kí ni kí ẹ bá sọ tọ́lọ̀ ò sọ yẹn pé yẹn sáì fọ́lọ̀ lọ́nà tí ò tọ́ nìyẹn ọlọ́lẹ̀ tó yà lábòsí jùlọ ní ti ń parọ́ mọ́lọ̀ wò láì kàyọ ọ̀rọ̀ dúró àlàrọ̀ bí ìpàwẹ́ ìṣẹ̀lífẹ̀ẹ́ gbogbo làákò wá bọ́lọ̀ wọn bàbá àdìgúnlẹ̀ ni o kò gbé yóò bọ̀ ẹgbẹ́ tẹ́ ń gba àtàtà mẹ́ta nílùú ilé ìjọba ìpẹ́ tó ń wá àtọ́bà èdè ìmí kó tó fó sí gbogbo ayé túrú iye pọ̀tù náà ló ń lọ ẹyẹ bí ọ̀rọ̀ òdì fún tó bá dá fọ́lú gbogbo ayé bóyá yóò pẹ̀lẹ́ sí ètì bọ́dà nàìróòdì ló lè gbé tó fi jáde láti lè mọ́rin wúlò lọ. gbọ́nlọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ẹ̀rọ àrùbí ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم gbogbo ẹ̀tọ́ jẹ́ ìjọ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀fẹ́ ẹ̀dọ́bá fi àwọn èèyàn ní tó parọ́ mọ́nà rí aláàlá anẹ́tùnlọ́yí alẹ́lìká àdìdì so rí ẹni àrùdù alẹ́ lóòsọ́fì káàf ọlọ́ni wàwúbí alkitab wọ́n gbèrò kalẹ̀ fàfàrọ̀ àlùmọ́jìrì mí náà mọ́ ṣùkí ní mọ̀ fi ọba gbà wọn àlùmọ́jìrì mí àwọn ẹlẹ́sẹ̀ wa àná wà á rí ọ àrí wọn mọ̀ ṣùkí bà wọ́n ní mọ̀ fi nígbà tó àwọn ẹlẹ́sẹ̀ rẹ̀ bà wọ́n látara ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها irú ìwé òun jẹ́ pé kò fi nǹkan lẹ̀ kékeré àbí tó tóbi gbogbo ẹ̀ ló ṣàlàyé pátá pátá ọ̀wájàdú mú àmìlú ṣàbírọ̀ ṣùfàánìyà ìtọ́tẹ̀lẹ́ ìpẹ̀sẹ̀ dèwọ́n ní o ẹ̀gbọ́n

gbogbo ìjọpọ̀ kan ni wọ́n ju àjọ náà lọ. wàṣífáàbì ha sọ́rọ̀sọ́rọ̀ fi gbé wa lẹ́gbàá tó wá di ilé wọn ẹ̀káríkú àrí wọn ó tó kó ìṣirò wọn ìṣirò tó ṣẹlẹ̀. wà òkú bá ti ha àti ìjẹníyà fún àtàbátọ́ sí jíjìyà ọlọ́mọṣẹ́ alẹ́ nìyàwó wàtàwà bí ha àti ẹ̀sìn náà tọ́bátọ́ sí ẹ̀sìn ẹ̀sìn lára arúgbó yìí ọlọ́run sọ fún àwọn ọ̀sọ́tún àkọ́ ọlọ́run yàwó rẹ̀ yìí ń tún ọ̀rọ̀ dùn ní kálukú làkó wá èèyàn tó bá ti di péjì ẹ̀ sí kálukú pàṣẹ tẹ́mọ̀ rí gbogbo ilá gbé wá tó gbé ilá sáfà ń kún kàáfíà kò sí ìtẹ̀kẹ́ sí ó ní òṣèṣì yìí sọ́nà wọ́n bá pé kálukú wá àwọn àjọra láti wá sí ìṣirò ìṣirò yìí náà ìta lọ́wọ́ nígbàgbọ́ sí ìṣirò ṣùgbọ́n ìṣirò yóò yàtọ̀ sí àwọn àwọn kan wà ìṣirò tí wọ́n yóò fúyẹ́ àwọn ẹni tọ́nà àtọ́nà pé wá pa ọmọ ọmọ ìrútí àkìtàbà ó gbé yẹ̀mí ẹni ẹnìkan tó bá gbà wé rẹ̀ pẹ̀lú ọ̀tún fàkọ́fà yóò ha sábú ìsáábà ní ẹ̀sí ọ ìṣirò tí wọn yóò fú yẹ wọn à ní bí wọn pé kí ló dé tó ṣe báyìí tó kà níbi ní mẹ̀lẹ́fọ́ síbà ó dé ẹni tó bá ti bí ilé ètò ọ̀sẹ̀lẹ̀ báyìí ètò ọ̀sẹ̀lẹ̀ ètò ọ̀sẹ̀lẹ̀ ẹni kò ní rọ́nà lọ ọ̀pọ̀rọ̀ gbọ́dá tí yóò jíyà ayẹ́fẹ́ ẹni títì rò rẹ̀ fún yẹ́ wọ́n ní ibi òun bá yẹ lànàbí sọ fún wa pé ní ìyàwó ẹ̀ta ni wọ́n tọ́lẹ̀ sọ pé ẹni tẹ́ bá ti tètè rẹ̀ yóò jíyà sáwọn ní ó bọ́ ẹni tó wá ti jẹ́ rí ń kọ́ àdúgbò ọlọ́ni ṣàlẹ́ àfọ́fọ́ yọ afábẹ̀ ìsábà yẹn ti rán àtẹ́nẹ̀ kúrò bẹ́ẹ̀ bọ́ wà lè jẹ́ ìṣirò tí wọ́n náà àti ìṣirò tí wọ́n náà ó fẹ́ lé sẹ́pẹ́rẹ́ alánàbí ní ìnáma záálíkà àrùdùn àrùdùn yẹn kan ẹ̀kẹ́kẹ́ wọ́n fi hàn wọ́n ti sílé ṣe àwọn fọwọ́ fún mi náà ṣe báyìí wọ́n rí o wọ́n pádọ̀ mi ní o wọ́n tó bá lọ béèrè lọ rè pé kí ló dé tọ́ fi sí ìyẹn òní bọ́. àlejò ní wàhálà tí mo ní ó fi ṣàlùkì sáà yàhálà ọ̀yàhálà pé ẹni tó bá ti ní ó fi ṣàṣẹ́sì múná kọ́ṣà àti ẹ̀mí tó ló dé àlejò ní yàhálà ìlú ẹni yóò pa mi nìkan. àìpé àwọn ìṣirò fún wọn ní kí ni ìfi ìfisẹ̀ ohun ìwọ̀n láì ní béèrè pé kí ló dé sọ sí bá. Àwọn kan wọ́n sì béèrè lọ́wọ́ pé kí ló dé lórí àwọn ẹ̀rìn ẹ̀lẹ́ bọ́ ọlọ́run ṣàmì wa. Wàtúndà olùmọ̀wà fún ìwádìí ní àmà ilẹ̀ ìbáàdì. Irun tí a tọ́jú àgbọ́jọ́ ìṣẹ̀lẹ̀ láti rí ọlọ́wọ́ nínú àkídà àbájọ́rọ̀ gbàgbọ́ ni láti wọ́n dì sí gbogbo mọ́ nínú àkídà àbájọ́rọ̀ gbàgbọ́ ni àti ṣẹ̀sáàb bákan náà bàbá wa ní wàtúwùjọ olùmọ̀ wà sí ní wọn wá ní ẹ̀rọ الإيمان بالميزان ọlọ́run ń sọ̀rọ̀ ń pa mìsánù yìí láyé tó pọ̀ nínú àkùrán lọ́sọ̀tún àbíyá ọlọ́run ànádọ́ olùmọ̀wà àbúrínà lẹ́sọ̀ lè yẹ wí ìyáàmù ọlọ́run yẹ káyé náà kọ́ọ̀tù kọ̀ọ̀kan àbí kí ministry of justice gbé ẹni àbí wà sí ilé ara wọn <laughs> ẹlẹ́yà abọ́ méjì àti ẹ̀rẹ́dẹ́ lórí ara òṣìṣẹ́ tó ní rí nù òṣùwọ̀n ẹdẹ́dẹ́ gẹ́gẹ́ ọ̀dọ̀ ọlọ́run ló ọlọ́run ní àádọ́ wákàfà bì ní àṣìbí ìtàn àwa la tó ní ìdájọ́ hmm. olùdájọ́ gẹ́gẹ́ ló yóò ṣètò gbogbo wa. kí lọ́nà bí ròyìn òṣùwọ̀n yìí òṣùwọ̀n dé òṣùwọ̀n dédé. wákàlẹ́ nínú sóra mi ń sọ́tò àlùmọ́mì náà ọlọ́run wà lọ́wọ́ sọ́nà yàwó ìdílé làásù òṣùwọ̀n dídí afọ́n inú mi nínú àbí yàmbíyá òṣùwọ̀n dídí ọ̀dọ̀ ọlọ́run ló wà ọmọ ìsákó láti mọ̀ wá sí inú afọ̀sọ́tì làárọ̀ fìlẹ̀ ọmọ ìsákó láti mọ̀ wá sí inú ẹ tó súnmọ́ rẹ̀ bá fún dáadáa fáwọn ìlàyé káwọn mìíràn mú fún àwọn nílà àlàárọ̀ fún kí ló yẹ kó fún ẹ̀yìn fún iṣẹ́ ẹ̀rí ni o ẹni tó bá rí iṣẹ́ ẹ̀rí pé ní kéèlì tẹ ó wẹ̀ gbé dáadáa sápò láti yóò wúwo tó bẹ́ẹ̀ lónìí rẹ̀ pé a náà ní dàbí sẹ́ráìtì náà dàbí lọ́rùn ni àtẹ́wà ẹ̀sẹ̀ láti àtẹ́wà iṣẹ́ ẹ̀rí ni ibi tí èrè oṣù máa ń tẹ bónẹ́tì wa máa dààmú sí inú òṣùwọ̀n ṣàfojú ríro ni ṣùhánàlá nǹkan kọ̀ọ̀kan ní tó pamọ́ tó àdúgbò tó gbàgbọ́. Àwọn àwọn ṣẹ̀wá ibi tó kàn ṣe bá rúru pẹ̀lú tẹ̀lé pẹ̀lú tẹ̀lé tọ́lọ́ àwọn tọ́jú rẹ̀. Ọmọ nìkan fàtìmọ̀ wà àgbéyìnà ẹni tó tún fún àti ẹ̀ tẹ́lẹ̀ bá kú yẹ fáwọn láìka lẹ́bí nà kọ́tùrú àǹfùsáwọn ìmọ̀ká níbi àyájọ́ yẹ̀ pẹ̀lú mọ́ni àwọn ẹ̀yẹ àwọn ẹlẹ́sòfò sòfò ara wọn látara àbòsí tí wọ́n ṣe. ìwọ̀n ẹ̀rí pọ̀ dáadáa lórí ilé ìsòsúnmọ́rin fákùn kọ́ríà fa àmọ́mọ́ ń fákùn láti mọ̀ wá sí ìlú ọwọ́ pẹ̀ ní ìdájẹ́ ọ̀rọ̀ ọ̀gbìn yà ẹtí tí wọ́n ṣẹlẹ̀ bá kú dáadáa onímọ̀ ìdìbò ní ìrọ̀rùn ìṣẹ̀mí tí ó dùn mọ́ àwọn ọmọ nìkan fákùn wá sí ìlú ẹni tó yẹ pé ẹni ìdí فأمه هاوية إنه نجد بيره أما أدراك ما هي نار هاوية إنه حديث عن النبي محمد صلى الله عليه وسلم أنا من أطلبه شطر الإيمان إما سمارة تكاتل تكاتل أقول ìgbàmí à ń pe ṣàpèrò ní méjì ìdajì kí ẹ̀jẹ̀ dájú ìgbàgbọ́ ni. tí ó tó yí àdébí pé ń da ìgbà àfọ oníṣẹ́rí ó ti wá mọ wọlé yìí àmì rẹ̀ ni pé gbogbo iṣẹ́ ti yókù tá a ṣe nínú ìmọ̀ra tinú kí nìyẹn ìdajì ìbọ̀dù ìmọ̀ra ti tara táǹfàrà ṣe ayébẹ̀rẹ̀ ní ìdajì ó aláàlá ọ̀rọ̀ pẹ̀lú ọ̀sẹ̀ lẹ́rẹ̀. alhamdulillah àdébí ìmọ̀ wa dúpẹ́ fọlọ́ fẹ́múláwò lè mú ìsáàlì òṣùwọ̀n tá à ń sọ ibi táwọn ìjọ ní gẹ́gẹ́ ni òṣùwọ̀n tá à ń sọ yìí ta ló wà àníbi sọ̀rọ̀ ń pa rẹ̀ àníbi nínú tó jẹ́ kó tún wọ̀nyẹn fún ó fúlù ó kún onígbé ẹ̀wọ̀n dúpẹ́ fọ́nà ní ẹjọ́ ní pé màá dúpẹ́ ẹnu láwọn olùmọ̀ọ́gbà èmi ìbá amọ́jẹ́ kó tún wọn fún amọ́jẹ́ kó tún wọ̀nyẹn lágbára alhamdulillah tí ẹ bá ń سملان أو سملا ما بين السماوات والأرض أما خصم عتيلة إذا سبحان الله والحمد لله آه طبعا ما بده تقول تقول قاعد على خصم عتيلة ẹ̀rí mi tọ́lá tó fọ́n pa òsùn ò ní àdíṣẹ́ wa ń parí Bukhari anábìnrin kẹlẹ̀ mẹ́ta ní habibata ní ilá ọ̀rọ̀ mẹ́rin àgbóló méjì kan tó dáa tọ́lọ́ nífẹ̀ẹ́ sí àfẹ́fàtà ní àlálìfà ní tó fúyẹ́ lẹ́nu láti rí ṣẹ̀ṣẹ̀làbá ní ìmìnira ní gbọ́dọ̀ bá jù sínú òṣùwọ̀n tá à ń sọ yìí ó yẹ bí o tìrìbùlò náà subhanallahi wa bihamdihi subhanallahi alazim gbọ́dọ̀ yẹ amẹ́bílẹ̀ kó rẹ̀ ìdí ilẹ̀ kókó òun náà lè lépo. Nà wọ́n wà wọn ṣe wa lọ́jọ́ gbẹ̀dà sí àmì. Wọ́n wọ̀ iṣẹ́. Nǹkan mẹ́ta ní wọ́n wọ̀ káde o. Kẹ́lá àkọ́kọ́ ni wọ́n wọ̀. Wọ́n wọ̀ iṣẹ́ wa. Bákan náà ìwé iṣẹ́ wa gẹ́gẹ́ wọ́n wọ̀ òun náà àwọn ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà wá ní ẹni bí ń ṣiṣẹ́ gẹ̀gẹ̀ náà fún ara rẹ̀ wọ́n wù ú tẹ̀wọ́n bí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ òun náà ní irú ta àfẹ́lẹ́kẹ̀ pé kí wọ́n ti sùn bá lọ́la kí wọ́n wọ́n ní hadith tata kan náà hadith ìbìtọ́kọ̀ ìbìtọ́kọ̀ ní káàdì alẹ́bí sọ ń pa arákùnrin kan pé iná ńlá bá yóò kálí sọ̀rọ̀ bí láàmì ìmọ̀tí aláàrọ̀sùn kàláàkì yàwọn ìkìyàmù pé wọ́n bí wá láàrin àwọn èèyàn nígbà tó mọ̀ ní lọ́jọ́ bí láàmì ìkìyàmù wọ́n wá mú ìwé iṣẹ́ rẹ̀ 99 wọ́n wá fọ́n ká gbogbo yóò mọ̀ rí wọ́n ní kúlù sìgílì ní kìlómítì ìbáfọ̀ ìwé iṣẹ́ kọ̀ọ̀kan aburú ẹ̀ṣẹ̀ tó wà ń bẹ̀ kankan tí ẹ bá wo ojú tó gbìyànjú ti ká ẹ̀kọ́ ní lópin rẹ̀ níbi ẹ̀ṣẹ̀ tó wà bíi kíni ìwé jẹ ẹ̀rọ ẹ̀fẹ̀ láyé náà fáìlì làánú ti láyé àbí ìfáìlì rẹ̀ kankan ara wọn ní káàdì ẹ̀sìn tó ń sọpọ́t fún ẹ̀sùn mélòó lẹ́nu kan gbogbo ẹ̀bẹ̀ ẹ̀lẹ́ kọ́ ló ń kàn gbèsè ọ̀rọ̀ títàn ọ̀rọ̀ yẹ anẹ́rẹ́ ni ẹni ẹyọ ọ̀kẹ́ lásán ibi tí ẹsẹ̀ pọ̀dé mọ́dé lè bá sọ̀rọ̀ náà wọ̀ ọ̀lẹ́rọ̀ kù ní ẹyọ kan ó wá nínú fáìlì bẹ́ẹ̀ náà ìtì náà ẹ dákun rẹ ni ẹ ìròyìn lọ bí láyé ẹ̀rẹ̀ wọ́n fẹ́ mú yẹn láyé rà ní oníkéèdì 35 tó ní not guilty not guilty ah, àwọn ìkan yẹn sọ̀rọ̀ ìgbàjọ́ wà ní guilty níbi ìkan nínú gbogbo ẹ̀rí 99 lẹ́nu yìí ní tí wọ́n yẹ fún olúwa ìpé àtúnkírú mìíràn àbàṣe á arákùnrin sọfẹ́ dínà ìgbogbo tọ́pọ̀ fún èyí ni ayé ní ẹ̀tẹ́mọ́ dínà ẹ̀rẹ́ nípa sọfẹ́ dínà ẹ̀rẹ́ àbọ̀lọ́mọ́ta kátábátí alhafidun àbọ̀lámọ́ta kátábátí alhafidun táwọn mọ̀lẹ́kà ní tẹ́ǹkọ́ sẹ́lẹ̀ tẹ́ sọ gbogbo ẹ̀ lọ́tàbò tí fún ẹ̀kúlù láàárọ̀ ara àwọn ìfàmùsí ah, tí yíò àtẹ́kọ́ tábò ní lọ́rùn ní ayé lọ sí lẹ́tọ̀ yíò ọtírí owó náà ṣe ìtẹ́kọ́ pamọ́ fẹ̀yẹ̀kú lọ́nà wà tọ́lẹ́tì sọ lẹ́jọ́ tó fẹ́ sọ tó fẹ́ sọ ọ̀rọ̀ tó wẹ́rin tó fa ilé tí omi sí ní ẹ̀kúlù láàyàrọ̀ kò sí ẹ̀kọ́ apátìjábọ̀ náà rí tí nírúgbó nírú ẹni bẹ́ ò mọ̀rún tó ń lọ èrò mí kò sí ju lọ́yà tó lè gbà délé òun wọ ẹ̀wọ̀n náà. fayakun náà wọ́n ní fayakun ló bá là ọ́nà ní ọ̀dẹ̀ ní ọ̀rọ̀ ní ẹ̀sí ìfẹ́ à iná lákà ìdáná hasana ọ̀dẹ̀ sí dáadáa sọ́dọ̀ wa o fàyínà ọlá gómìnà àlékalẹ̀ yẹn o àti ní sàbòsí fún ẹlẹ́yẹ o pàtó kọ́rọ́jú bètọ́ pọ̀ kò fi ha wọ́n bá mú bí tọ́pọ̀ káàdì kan jáde káàdì inú láìláìlá wàánú rẹ̀ àṣádá láìláìlá àṣádá náà wọ́n rẹ̀ òṣùlù náà abduwa rasulu fayakul ọdọ̀rọ̀ wájúmọ̀ fayakul yàrọ̀ ma a bí bètọ́ pọ̀tọ̀ àmọ́mọ̀ tìjìlá wọ́n ní àwọn ẹgbẹ́ ẹgbẹ́ tẹ̀lé jáde náà ọlọ́ọ̀bá ní mọ́ ábìlì bìtọ́kọ̀ àmọ́mẹ̀tì dìlá kí ni bìtọ́kọ̀ káàdì kékeré ìfẹ́ nínú àwọn fáìlì kiri tó pọ̀ rẹ̀rẹ̀ ẹyọ ọ̀kẹ́ gan lásán ẹ́ yóò di kápọ́lá fún fẹ́ ìdíbí ọ̀kẹ́ ẹgbàgbé fáìlì ọkẹrẹ ẹgbàgbé wọn ni فقال إنك لا تسلم ولون على أهل تعبسين قال فتوضع السجلات في كفة wọ́n wá mú ìjì láti gbogbo fáìlì ẹgbẹ̀ sínú àwẹ̀ lèlì kan pàlùbẹ̀tọ́ pọ́tòfin kífà káàdì tí láìláì lára ní ẹgbẹ̀ sínú àwẹ̀ kéèlì kejì fàtọ́ ṣàtìsìjì láti ọ̀sápọ̀lá tó lù tọ́ ọkọ̀ ìyẹn pé fìjìlá tẹ̀ tọ́ ṣáàtì subhanallah wọ́n wà fún yẹ láìláwò àwẹ́ wọ́n wà fún kí ọlọ́fún lágbára torí tó fàlà yẹ kú ló máa fún láìṣe ẹ̀rẹ̀ orígbàtẹ́ torí tó kòkò lọ ọlọ́wà fún lágbára ọlọ́wà ní kọmọlá àdìjẹ́ ní eléyìí ń kọ́ wa tó ní ọ̀rọ̀ tàwídì ṣe kékeré o èyí ń mójú tó tàwídì yìí o nínú tọ́lọ́ fi yọ yẹn lọ́rùn nìyẹn o kódà bí yẹn bá tẹ̀ wá padà láǹdì sínú tàwídì rẹ̀ kéde nínú ọ̀rọ̀ tàbí kàtíwájú rẹ̀ nínú tíra yìí o ọmọ ní àfọ́bà ọmọ obìnrin rẹ̀ yìí bàbá lẹ́nu tọ́lọ́ bá fi yà náà rẹ̀ pé omi ní adìkẹ́lẹ̀ ìmọ̀ ẹ̀ nìyí ẹ̀tọ́lájú sọ̀rọ̀ pé kí lè fẹ́ẹ̀rẹ̀ púpọ̀ ọ̀rọ̀ ń kó sínú kí ni ọlọ́run ti jáde ìmọ̀ nítorí sọ́lọ́ ọ̀rọ̀ tàbí ìyẹn àti pé wọ́n wọn sọ̀hífà ìwé iṣẹ́ ẹ̀wọ̀n ní bákan náà rí pé òṣùwọ̀n tó ń sọ àmọ́ ń tọ́bi ṣe ṣùgbọ́n ẹlẹ́nu mélòó ni ẹlẹ́nu méjì ìyẹn náà ti gbé ẹran fáìlì síbi kan wọ́n gbé káàdì láéláé àti kíni ibi kejì ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe alumina ni wọ́n fi ṣe góòdù ní mẹ́fífà ní ṣe rin ní ṣe kiri ní ṣe jí ní ṣe ní ọ̀sẹ̀ nìkan fún wa so wọ́n wọ̀n iṣẹ́ wọ́n wọ̀n wọ́n iṣẹ́ wọ́n tó wá wọ́n òṣìṣẹ́ ẹ̀rù àwọn àdìsí kẹ́kọ̀ọ́ àdẹ́mi ẹ̀rẹ́ lómi tó bí tí ó táyé ọmọ òwúgbẹ́ alábọ́já mọ̀ fáìlì ẹ̀rù gbára ẹ̀ṣẹ̀ jọlọ tó jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run kò ní wọn ìyẹ́ ẹ̀fọn nígbà bàbá gbé ní ké ilé ń sọ pé àjọpẹ́ wọn wọ èèyàn ní. ó lè ẹ̀sìn láyé àtẹ́tẹ́ yẹn bá rí ìyẹn lánàá òfin tó lé tẹ̀sí mọ́ alẹ́bí ni olèmọ́wọ̀ ẹ̀yẹ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run bákan náà lára rí ẹ̀rí tó sọ pé àníwò ìrìnàjò fúnra rẹ̀. ẹni bí mo ṣe ń gbé agbe pákó ló fẹ́ lọ já nínú ọ̀sẹ̀ tó fẹ́ lọ já agbe pákó ó wà gbòdì afẹ́fẹ́ kẹfẹ́ àsọ̀kù lójúgbò ẹni èèyàn wẹ́lẹ́ ń jẹ́ dẹ̀ ni bẹ́ẹ̀ ti wá ẹ̀yẹn fáyẹ̀ ti rí ẹsẹ̀ gẹ́gẹ́ bí àdámọ́ mi ni àrùn kan rẹ̀ rí àrùn kan rẹ̀ rí ẹgbẹ́ bí mo tún ìgbẹ́ bí ṣe yẹ́ ẹsẹ̀ yìí tó bá gbé tó ju òṣùwọ̀n lọ́rùn ó wọ̀ dòkè wù jùlọ ó wọ̀ dòkè lọ dòkè wù jùlọ kí làlẹ́ fi yà rẹ̀ wọ́n wọ́n wọ́n ìyẹn gẹ́gẹ́. ayẹ́kẹ́ yorùbá ní afọ́nlákọ́ ní èlé ńlá àbí àìmọ́ ọ̀rẹ́ tó ń ju gbáǹgọ́ ní ẹrù gbẹ́dẹ́ ní ìwé ìwé lẹ́gbẹ́ẹ́ ewé bá rí fẹ̀lẹ̀kẹ́tẹ́ ń fẹ̀lẹ́ yìí àlejò pé ní ẹni tó bá bẹ́ẹ̀ ka kùránì umm o bó ṣe sọ kálẹ̀ gẹ́gẹ́ kọlọba ibùnú umul abd ibùnú masudi náà ń pè jẹ́ òun náà ní fúráàdì ní pé kò sí àyàkẹ́nu kùránì tó wùn náà tó sọ kálẹ̀ kò sí àyàkẹ́nu kùránì tó wùn dégé tó wùn mọ̀ jùlọ tó ń bá wa mẹ́rin pẹ̀lú orílẹ̀ tó tó mọ òfin kùránì jùlọ lọ tẹ́ pé bìtì ń dé ní ẹ̀ka lè gbòm sọ à pẹ̀lú bó wọ́n jìnà sí wọ́n ṣe kí ni òdìlẹ̀ ọdún mẹ́rin ti pọ̀tẹ́ ojú tó sọ onídìílé o kódà gàdá ẹ̀rí ìṣẹ́ sọ wá fún jẹ pé àkàkùrá ní fún mi ẹ̀dá ń gbóró yẹ èyí fi yé sí ẹ̀kọ́ fanfani ẹ̀rí ìyẹ̀wẹ̀lẹ́jẹ́ ìrọ̀wẹ̀lẹ́jẹ́ ìtàn rẹ̀ ló sọ̀rọ̀. ẹ́ ẹ̀hẹ́n agbá àtẹni tó sanra wa àtẹni tí ò sanra wa a mọ̀ ṣe dáadáa ẹni tó sanra gbàǹgà láyé tó bá ṣe dáadáa lọ sanra gbàǹgà ní àbí tí ò bá ṣe dáadáa sọ ẹni tó tó ń kórè láyé tó bá jẹ́ dáadáa yóò rẹ̀ gbàǹgbà lọ́rùn tí ó bá jẹ́ dáadáa kọ́ ó ti lọ kéré ìdílé ọ̀rùn kò tẹ̀ ní ìmọ̀ ìdílé ó bá tẹ̀dó lórí kéèlì táyé níwọ̀n kẹ̀kẹ́ kò níwọ̀n kẹ̀kẹ́ ní kíni náà ajé gbogbo ẹ̀ lẹ́ẹ̀ oní ti pẹ̀lú ìṣe rẹ̀ òṣùwọ̀n ìdí ń bẹ ní ẹ̀rọ àwọn ará àbí ti kọ̀kẹ́ tó máa ń sọ tí ó àtúnṣe àtúnṣe wọn ó fi kú ó bẹ ní subhanallah ìfàtọ́lẹ̀ kan ẹ̀rìn náà ní ìlọ́pẹ́ ní afọ́nù ṣe ń fi nìsàlẹ̀ láàbíyàwó ìkìyàmọ́ olùkún àfàlù alẹ́bí ní tó jẹ́ tó sùn ẹ̀yẹ fún dáadáa lọ́jọ́ mi là ìkìyàmọ́ tó yẹ fún níwé oníwárí ìmọ̀ ẹja níwà wọ̀ káwùwárí báwa ní pé wàárí òun náà ni wà fẹ́fẹ́ ìpè wá sí àmọ́ ẹ̀rìn ní òótọ́ ni ìtìjú ni ìkọlẹ̀ ní ìdáná mú sùúrù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ọ̀wà tẹ̀sẹ̀ mọ́ wa. Ìgbòho ilé ìlú àti ìṣòro àtúnṣe wọn ọ̀sẹ̀ owó tuntun. Àbá tẹ̀síwájú pé wàá lọ sèrọ́ ọ̀tọ̀ hakún lọ́gbọ̀dọ̀ nígbàgbọ́ sínú sèrọ́ afárá pẹ̀lú afárá sèrọ́ ọ̀tọ̀. Náà bàbá mi pé òkè àsèrọ́ ọ̀tọ̀ àbí òkè Yorùbá máa ń pè afárá ni. Ìbọ̀wé mi fẹ́ tẹ́lẹ̀tẹ̀ lápára bíríkì àbíká gádà ìfẹ́rẹ́ afárá agbọ́dọ̀ pé hákún òótọ́ ni ìdí ń bẹ ni. a ń lọ arúgbìn afárá nínú hadith kan ànábì ni ó fẹ́ lẹ́jọ́ orí lọ ó sì mójú abẹ lọ wọ́n sì nà sórí iná bí nǹkan bí ẹlẹ́gùn tó wà wà lọ ọdún bá ti jábọ́ ìwé lọ nínú iná kọ́lọ́kọ́ láwọn àmìyá náà wò. pé agbọ́dọ̀gbà kó dodo ní títí ń bẹ ní yẹjúdú ìbára àwọn ẹgbàgbà kọjá àwọn èdè yẹn ni ọtí ni kírẹ́dìtì wa kí ni títẹ́ẹ̀tì táwọn dání tàbí balẹ̀ bìkọ́dírí àmàlẹ̀ yẹn èmi àyàn ọmọ ti ẹ̀kọ́ jákọ́ ibi lágbára ẹ̀kọ́ lórí láyé ẹlùmọ̀ ti ẹ̀tọ́ mọ̀ gbórí yẹn láàrí wà agbára ẹ̀kọ́ lọ gbogbo lọ́wọ́ ìkọ́ dírí kí ni àmọ́ ẹlẹ́dì ní ma yẹn sẹ́sì fẹ́ òye pé arọ tí ò lè rìn láyé bẹ́ẹ̀ pé tó bá nípa ilẹ̀ tí ò lè gbàgbé ilé ẹ̀kọ́ ló lè gbàgbé dáadáa lọ́run tó bá lọ sẹ́yìn kò lẹ́sẹ̀ láyé ẹsẹ̀ kọ́ là ń sọ bí àmì tẹ́lẹ̀ tó ṣe kíni oṣù tábúlẹ́ tí wọ́n á ń wọ́ kúrúkúrú bẹ̀ báyìí kò sí wá rí bẹ́ẹ̀ ni ìbẹ́ tí ò ẹsẹ̀ ń dún láyé ìwọ́lọ̀ ọ̀pẹ̀ọ̀mọ̀ ẹni ọ̀rọ̀ làtírí yóò lè gẹ́rẹ́ ní oṣù. àyìn yóò gbàgbẹ̀ kọjá ìkọ́dílé àmàlì ìhìn pẹ̀lú bí sẹ́rọ bá ṣe rí fànàjúnà àwọn tó wà á là tí wọ́n yege tí wọ́n sọdá tó dìkejì ẹni tó dìkejì ní pé ẹni tó sọdá tó dìkejì ń bẹ̀ mọ́tàfà rè túnẹ́ ìtúrí àti nàìjíríà àti àlè ìfàmìlà. Bákan náà kọ́nà dé láwọ́, bákan náà kọ́nà dé gé iye iyege wọn níta wọn yóò yà ló bẹ̀rẹ̀ síra wọn. Torí pé iṣẹ́ wọn náà lè níyàtọ̀. Ìlà tún nínú àdìsí tó fẹ́ hàn tó lọ kàlìbára gẹ́gẹ́ bí láìpẹ́ kí ọtí náà ẹwọ lẹ́rọ pẹ̀lú nínú àwọn ẹ̀dá títí wọ́n lé nínú táwọn lọ pé àwọn ẹ̀dá wọ̀lẹ̀ rẹ̀ ìjà ní gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ dá ẹ̀dá wọn kàn lọ bí àwọn àyẹ́bí ọlọ́run àwọn fẹ́ kíláàsì yìí abáni gẹ́rù ta lè pè nílẹ̀ kíláàsì lọ ní àwọn ẹ̀kọ́ jẹ́nu píò nígbà pé láìpẹ́ ẹ̀rọ bó tó wá fẹ́rọ̀ bí mílẹ̀ mọ́tò sọ pí wọ́n gẹ́gẹ́ bá lẹ́sẹ̀ wọ́gẹ́ òtítọ́ òtí lọ bẹ́ẹ̀ fọ́ ṣe lọ tí wọ́n sọ̀fàánà wọ́n mi ní wọ́n yà mú mú kàwé àwọn ẹ̀mí ní ó lọ bí afẹ́fẹ́ ẹ̀fá fẹ́ náà yára báyẹ̀ bá ti kọjá ti fún ó ti gbàbí ó ti jáde mẹ́ àbí bọ̀sùkòsì yára tó tàkọ́kọ́ yẹn ó mọ̀ pé àwọn tó lọ bí afẹ́fẹ́ yẹn ipò ohun òkú tó tó lọ bí kíni mọ̀nàmọ́ná. so ìpelepele ni ìpelepele ni àmì ń lọ bí ẹni tó jẹ sí ẹgbẹ́ tí yóò tó yára bí afẹ́fẹ́ agbẹ́kọ̀ọ́ ni àmì ń lọ bí ẹni tó gun kẹ́tẹ́kẹ́tẹ́ wàmínú wọ̀nyí ẹgbẹ́ àpò sáfá àmì ń lọ rákò ẹ̀mí ó mọ̀ lọ ṣòfè kí kíkí ni mọ́tàn nígbà pé jẹun àmàgbójú ètò olóògbé wọ́n jẹ́ sọ tó súnmọ́ wa ọmọ ìyí dáta rẹ̀ bá fẹ́ tán tó wá fẹ́ dánú ìbùkẹ́ ló máa pọ̀ ìwọ́n kò fẹ́ fún mọ̀tẹ́ kó láti ẹ̀dá lójú sí ìtọ́jú lójú ní tó tó pẹ́ tó tó bá dúró ní tó bá pẹ́ sínú ẹ̀yọ́ lójú ní òtù bẹ́ẹ̀ ló ń ṣe rí ẹlòmí ibi tí bẹ̀rẹ̀ bá jó tẹ́lẹ̀ ni yóò máa wọ́ báyìí yóò máa wọ́ yóò máa wọ́ wọ́n nínú tó tẹ̀ lọ́rùn àyè tó jáyé bẹ̀rù ju ọ̀kanlélé ìrọ́tù tó fi wà nù hadith pé àwọn ànábì ọlọ́run ìtẹ́mọ̀ fi gbé rẹ̀ bọ́nu pé Allahumma sallim Allahumma sallim ọlọ́run dákun làwọn ọlọ́run dákun làwọn ọlọ́run dákun làwọn ọlọ́run dákun làwọn. kò wá bẹ́ẹ̀ tí ò ní gbàgbẹ́ kọjá ọlọ́sọ́ ló sọ́kùn mọ́ríyà pé wàyé ló ń kún ilá wá rí dùhá ìyẹn ẹnìkan bèèrè ìgbà òkè àti kùsẹ́ntì rẹ̀ ẹni kùsẹ́ntì ò ní wọlé ìní ọpọ lẹ́wọ̀ wá rí dùhá pé ibi ilé yẹ kùsẹ́ntì ò ní gbà bọ̀kọjá ìyàwó àlébì kan rẹ̀ ọlọ́run kò lẹ́gbẹ̀ẹ́ òwe wa rẹ̀ kọjá ká ní aláàrọ̀ bí ká hatman makudeya hatman yẹ pé ó ti di dẹdẹ ọlọ́run ti makudeya ó ti bá dẹ ẹ̀dẹ kò fẹ́ dẹ́nu ìwà kọjá kí ló yàrá rẹ̀ lẹ́nu pé ah tí àwọn àwọn náà alẹ́ mi wò gbọ́ ntọ́lá ntọ́ lẹ́yìn ni tó máa nù náà jílẹ̀ bí ẹ̀ pápọ̀ àwọn àlà àwọn afẹ́fà yọ lọ́hùn ọ̀lẹ́sàrò gọ́ọ̀lì mi ní ẹ̀kíní wa jìtì ìyà àwọn gọ́ọ̀lì mi ní wa jáde kí ni ó ń ta sí i ẹni tí a yà yìí tó ń pàtàkì kókò lẹ́gbẹ̀ẹ́ mi lọ́wọ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi kí ni àṣírọ́. Yé mi lọ gba akọ́ náà ní ẹ̀sìn síbẹ̀ o. Wọ́n máa kó bá a bá ti mú jẹ́ sí. Ìṣẹ́ ní oṣù sáré bí wọ́n ṣe yìí. Bẹ́ẹ̀ ti kọjá o. Bí ìwà ni ti tẹ̀lé. Ìlú bá tó pẹ́ pàìpẹ́ ní àwọn yóò gbàgbé kọjá. Ìfọ́jú àmàlí yìí lóbi wọn ṣẹ wọn fanáájú náà àtàwọn alá mọ́tàfáwò ìlú náà fi sórí àtẹnìmọ̀já líla àwọn náà yàrá jìra wọn lọ. líla àwọn obìnrin yóò yàrá ju jìra wọn lọ. Nam. Wà mu àwọn èèyàn kan wà. Àwọn bàbá tó fi yá àmàlù iṣẹ́ tó la àwọn tó la iṣẹ́ yẹn gẹ́gẹ́ ni ó wà ó bá kọ wọn yóò pa wọn fi á nínú náà. kí ni ó pa wọn lọ sílẹ̀ iṣẹ́ inú iṣẹ́ olóko àwọn rẹ̀ iṣẹ́ burúkú tí wọ́n ṣe àwọn tó la iṣẹ́ ẹ̀rí tán ṣe ó la wọn. káàdùn ní mọ iṣẹ́ rẹ̀ bàbá àti àìsàn ní ìlànà àníbà Muhammad sallallahu alaihi wa sallam. Àbá tó ń tẹ̀síwájú pé wà ní ìmánu bí Haúdù Rasulullah Atúgbọ̀dọ̀ gbà kó pé ní tó fi ṣẹlẹ̀ lọ́rùn pé àníbi ní Haúdù odò àbàtà. Ó ní odò tẹ̀rí bí òmùmọ́tò àwọn àjọ rẹ̀ náà máa mú bẹ̀. A ní odò yìí náà ni wọ́n ń pè ní Al-Kawthar. Àníbi wá sọ̀rọ̀ ayé odò yìí ní ó sọ ẹ́ Mùsùlùmí sọ ẹ́ Bùkátà àníbi áwùdí mọ̀ sí rọ́pù sáàrí tí odò tó náà kẹ́gẹ̀ẹ́ omi tí yẹn bá rìn ní rìn nọ́mbà pàmọ́ ìlọ ní oṣù kan tó bá lọ sí ìtura oṣù kan sí ìdíbẹ̀ wọ́n náà omi tọ́jú ní ilé olùkọ́ tó ní dúró ọjọ́ tó kù ní ọba tó wá bẹ́ẹ̀ ọkọ̀ ní ìgbé oṣù kan máa ń hu lábàlì omi rẹ̀ funfun ju ara lọ òfin ojú méjì lọ wàrí òhu àti abúmínà méjì òun omi yẹn ó dùn jù tẹ́lẹ̀ lọ tùràrí lọ wàkìfáànù òhu àwọn kọ́ọ̀pù tó wà ń bẹ̀ kàmùjó mùsàmá ó dàgẹ́ bí ìràwọ̀ tó wà ń sámà àwọn geography kan ní wọ́n dárí gbogbo mùsàmá mi àwọn geography sáà ní ẹran tó mọ geography tó lè sọ yìí ìràwọ̀ tó wà ń sámà pé àfàìsìsì lára lè kò mọ́ kò sí ẹni ní àìpé fọ́ọ̀pù yìí kò sẹ́ tó mọ́ yìí òǹkà àràwọ̀ sánmà ẹ́ náà ní nǹka kọ́pù mọ̀ ìṣẹ́ rígbà mẹ́lẹ̀kú ẹnìkan tó bá tó wá mú yìí fàlà ayẹ́ dúró àbàdàn òǹgbò nígbẹ̀rún ọmọ ìgbà tó mi léjì àbí pàṣẹ tó wáyé ìrẹ̀lẹ̀ lórí ẹ̀wà tó gbó mẹ́rin tó mú ìgbẹ́gbẹ́mí pàápàá jùlọ àsìkò òun táwọn ìgbọ́n omi tọ́lọ̀ ń pèsè ilẹ̀ fanibì ẹni tó bá ti mú un láyé tí wọ́n abàdá ní oṣù kí ni gbẹ̀ngbẹ̀mọ́ àdísìkọ̀ mi orí ẹgbẹ́ náà agbọ́dọ̀ gbàgbọ́ pé ànábì ní odò àwọn ìjọ rúmọ̀nù

ìfàánà ìjálù mílìkù tó mọ́lá ìjálù dúró ni wọ́n táwọn èèyàn wá ṣùgbọ́n tó wá bẹ́rẹ̀ rẹ̀ báyọ̀ aka blọ́ọ̀kù wọn ni fàákùn àníyàn bí yàrá bí àṣáàbì ẹ̀rọ wọn ṣe àwọn amúrúbí tí a ọ̀rọ̀ yìí láti lè òmìnir ni wọ́n ká. Ẹgbẹ́ ìkúnmọ̀ ẹ̀kọ́ ọmọ ẹgbẹ́ ti blọ́ọ̀kù wọn, ẹ̀ẹ̀mọ́ àwọn èèyàn mímí, ọ̀fíhábì, àwọn èèyàn mímí ìfàyọ̀kọ́ọ̀lù, máa bá rẹ̀ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìmẹ́kàlà àtẹ́bírí mọ́ àádà fún bàdà. Ìgbẹ́ ìwọ̀n ọmọ nígbàtọ́ ti lọ tán wọ́n ti ń ṣe nǹkan mí ẹ̀ ti pẹ̀sìn dáa. Mùsùlùmí ilé ẹgbẹ́, Àbíbí, bọ́ọ̀lù Bùkhárì, ẹ̀sìn mọ́ ipò tẹ́ ṣe àfẹ́kọ́ sí Bukhari àbí wọ́n ní àwọn alikafi kù lẹ́yìn wọn tí gbogbo rọ́kún bẹ́ẹ̀ sáàgbé pípò kíni ẹ́ sọ́yí Bukhari bẹ̀rẹ̀ tí wọ́n gbọ́ ọ̀gbọ́dọ̀ wọ́n ti kọ́ bá kiri ẹ̀wọ́ gbogbo rọ́fẹ́ pàjọ torí pé akitable fẹ́rọ́kù ìjọ tó parọ́ jù láyé náà ní kíni ṣàṣìyà wọ́n gbé àwọn àdìsí alikafi bẹ́ẹ̀ bá tí a rí rí buhari tó ń bá bọ̀ta náà wà gbàrí àdébì yọ buhari rẹ̀ ìdíjú wà rí oṣù tó mìíràn àwọn oníṣẹ́ ẹbí ẹ máa wọ́n lọ́dẹ tó ó ní àmójú ọ̀tá lẹ́tẹ̀ ń sọ kíta ń sọ ní ìrora ti buhari ní gẹ lọ́wọ́ rẹ̀ oúnjẹ gbà wá sáfẹ́ sábẹ́ yẹn gbogbo ayé àti ẹ̀yìn wọn ilé kẹlẹ̀ yìí sọ yìí alẹ́ tó padà tí ìdí ìgbà tá àfàlẹ́ àtàwọn tani àtàwọn díẹ̀ náà ni wọ́n wà múra àdíjì pé kódà fún ládọ̀ ọ̀rọ̀ tó máa ń bọ̀ àdọ̀ ànẹ́bì láì bá tẹ̀lé ọgbà àti mo fílẹ̀ sáyé ni wọ́n wà ní ọmọ ọ̀rọ̀ ànẹ́bì anúkẹ́ yà ó bí àṣáàbì ẹ̀fíkẹ́ ìjọba àṣáàbẹ́ kí àṣáàbẹ́ mi ni wọ́n láàrin ààrẹ ni ìwọ̀n ọmọ ẹni tí wọ́n dálẹ̀ lẹ́yìn ìgbàtọ̀lọ́tọ̀ ìhànàmà yẹmọ́ ẹ̀wọ̀n ìdúkùkù asáàbù asáàbù ní ìtumọ̀ asáàbù tó kọjá ìpínlẹ̀ ilẹ̀ ni pé àwọn èèyàn èèyàn àwọn èèyàn èèyàn mi èèyàn wọn gẹ́gẹ́ bí ẹni lábẹ́jọ́ ni asáàbù ìpè ṣé àwọn sàábé láti ẹ́ àwọn bá ní ìjọ ìjọ ìpínlẹ̀ asáàbù gẹ́gẹ́ ni ìjọ ẹ̀gbọ́n ìpinnu àkàràbù ní kíni ìjọ. Nígbà mi gbà lérò pé kí ni wọ́n ìjọ mi náà ní kéde fún ẹ̀fà ábí mi. Ìtumọ̀ kékeré pé o ní sàábà. Àfáàbì yẹn ìtumọ̀ pé àwọn ta ní àwọn sàábì mi, àwọn ìjọ mi, alága àfáàbì kí àti àfáàbì ìjánà, àwọn tẹ́lẹ̀, àwọn ìjọ àlùjẹ́ náà ìjọ ni ilẹ̀ yẹn tún fi kèé fi tán ṣáájú. àwọn ní ìwáyà míì wá tí ìfẹ́ wá ṣàlàyé lè dèbí ó yẹ kẹ́fì ìkan tún kejì ní ìwáyà tó wá lánàá tó mọ̀ pé ummati ummati kí ni ẹjọ́ ní ẹgbẹ́ ìyẹn nílò padà rọ̀ sí ọ̀rọ̀ tó bá wà mú sí mú àbí tó bá wà mú kàṣáàbí àrínà hákùn rẹ̀ tó ṣàlàyé ṣùgbọ́n ẹ̀ṣẹ́ aláàbúrò ni wọ́n nípa pẹ́ẹ́mọ̀ bí ọlọ́run fánàbí lónìí tí yóò mọ̀ jẹ́ sí ẹmùmíràn mọ̀ mọ̀ nígbàgbọ́rọ̀ gbàgbọ́ ni omi yìí dùn pákẹ́lẹ́ omi mọ́jú bàrà lọ kọ́ọ̀pù tó wà ń bẹ́ẹ̀ ó ti rí ebi ìràwọ̀ tó wà ń sánmà lẹ́nu kálukú mọ́ yẹ ẹni tó bá tó mú láyé ṣùgbọ́n gbogbo ní bídíà ní bídíà káwọn ṣe àtúnú gan yóò bọ́gbọ́n gan ní tó kébì ìtẹ́ ìlú níbi àwọn ìmí ti bá kò tiẹ̀ di pèsè yìí gbogbo níbi bí àwọn onígbégbé àwọn onímọ̀ wọ́n bá dọ́là wà gá yàrá ní ó change it èrè kan tàbí ní bá wúlò nígbà tí irú ẹ̀ bá sọ kàìsẹ́ tàbí ó ti dàwọ́ àtàtẹ̀ tó àdó ìrànṣẹ́ àyẹ̀ tó ìtòkòtò àwọn ìkẹ́ inú tó tẹ̀ náà nínú tí àkàfọ́nà wa alọ́lọ́wọ́ wa lọ́jọ́ omi láti ṣe àwọn àbí àfábà ń bó ní ṣe wá bó ní ṣe wá àmọ́ kí ni wàá ṣe kí ni àwọn gbogbo kọ̀ọ̀kan rẹ̀ nígbà tó lọ́n bá wà yẹn ìṣẹ́jú wọn náà mọ̀lẹ́kọ̀ wà wọ́n wà lórí sọ́fù bákan náà wọ́n gbó sínú wọn lẹ̀ oṣù wọn yẹn ẹlẹ́nu mélòó ẹlẹ́nu méjì kí ni wọ́n fi wọ̀n wọ́n fi wọ́n ló iṣẹ́ iṣẹ́ àti èyí iṣẹ́ mákanáà atúbọ̀rọ̀ gba ìrọ́pùgbọ́ ìyẹn pé afárá kí ni ìròyìn afárá yẹn ó ti rí ìrìn orí ó mú jábẹ́ lọ iná wọn bá bẹ̀rẹ̀ àpèjú orin báwọn yóò ṣe kọjá mẹ́ àwọn kan ń ṣe kí bí mọ̀lẹ́mọ́lẹ́ àwọn kan kọjá bí afẹ́fẹ́ àgbẹ̀ gbógẹ́sí ìgbẹ̀yìn tó gún pẹ́tẹ́kẹ́tẹ́ àwọn ìgbẹ̀yìn ti ń wọ ẹ̀dúgbẹ́ tí ń rápò kí ló dé títí kọjá wọn yàtọ̀ síra wọn torí pé ṣe wọn yàtọ̀ síra wọn iṣẹ́ sì mẹ́fù kọjá torí pé ṣe wọn yàtọ̀ síra wọn bákan náà a nínú tí agbọ̀dọ̀gbàgbọ́ ní odò tọ́lọ́ pé ìfànàbí odò ìtẹ́yìn bá fẹ́ rìn Ibrahim ìgbà òní bì yín ẹ́ hundred years half hundred years ṣíṣe ẹgbẹ́ ní obìnrin one month oṣù kan èyí obìnrin kí ni ìròyìn odò yìí ó fún ìlú ara lọ kí ló tún ṣe kí ni ìròyìn odò yìí ó búburú ju ara lọ ẹ́ kí ni ìròyìn ẹ̀mí. òun mẹ́rin dùn ju ìrora ní ìlọ ẹ tó bá mú kórè lè ní òní jẹ ìjẹ ìyẹ́ gbogbo mùsùlùmí ní òmù àwọn ẹ̀ní mú àwọn tó ti pa ẹ̀sìn dà àwọn oníyẹ akẹ́ntà àwọn pè ní àwọn oníyẹ àwọn onígbèdè àti pẹ̀fẹ́lẹ̀ àdíṣò sọ̀rọ̀ kèfèrí pàmbélé ní òmùn tó ṣe gbogbo mùsùlùmí pẹ̀lú òmùn kájẹ sọ́rọ̀ sí kèfèrí tó ṣe àgbẹ̀rún gbọ́ra rá mùsùlùmí tí ò ló lé sí ìṣèlè ìṣèlè ìjàkújà fún ẹ̀sẹ̀ òní mú kánú àlọ́ pé ṣòṣò so eléyìí nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ní tó ṣẹlẹ̀ jọ gbọ́dọ̀ àlùkìyàmù tó bá ní àlùmọ́ọ́nì bìlíyàwó ìkìyàmù kéde jọ ìyẹ̀kẹ́ lẹ́sẹ̀lẹ̀ tó bá lọ gbájọ́ nǹkan gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà gbọ́dọ̀ gbà ní ìbá ti fẹ́lẹ̀ láti gbà gbọ́gbọ́ wọn ni kò gbà kí ni gbọ́ ní ọgbẹ́ ìdá ìkíyàmọ̀ fún in fact tètè ẹni ló ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ láti fàárẹ̀ ìgbò tó bẹ̀rẹ̀ ìdí tẹ̀kẹ́ tó náà fáwọn ọmọ ìgbé láti bá yóò ṣe parẹ́ gẹ gbogbo àṣọ tó fà ẹni gbogbo ẹ̀kọ́ tó ń ga alìmọ́n ìyá omi lè àṣ ọ̀nà àṣọ́nà àtàlà tó sàlẹ̀ fún bàbá wa ọ̀sọ́lọ́mọ́ àwọn ọ̀sọ́lọ́mọ́ Thank you.